السلام عليكم ورحمة الله وبركاته تستمر وتتواصل قراءتنا في كتاب متن الرسالة للإمام ابن أبي زيد القيرواني رحمه الله وما زلنا في باب البيوع وما شاكل البيوع قال رحمه الله والبيع على الخيار جائز إذا ضربا لذلك أجلا إذا ضربا لذلك أجلا قريبا إلى ما تختبر فيه تلك السلعة أو ما تكون فيه المشورة كثير ما بين النبي ذلك رواد صنبي فأوجونا تانكا وناني ìdájọ́ sẹ̀ríà sọ̀rọ̀ mọ́ kátà kárà sọ̀rọ̀ mọ́ òwò ṣíṣe àti ń kààbọ̀ àti ń kààbọ̀ sọ pé albẹ́rù alkhiyar alásùlù ni pé bá a bá tajà tá a rajà ká kọ̀ǹkúlùdì ká parí òwò ní ìjókòó wa kí ni kálukú kó máa mú ẹ̀tọ́ rẹ̀ lọ ẹni tó tajà yóò gbowó yóò dà á pò ẹni tó rajà yóò máa mú ọjà tó rà yóò máa gbé e lọ aláṣọlù nù ṣùgbọ́n nípa wípé ní oníṣẹ́ ọlọ́run àti ọlọ́run tàlà kó máa ba nínú hadithu rẹ̀ ó sọ wípé ní albayyani bilkhiyari maalam yatafarraqa fakana jami'an aw yukhayyiru ahaduhuma al rawahu imam malik rawahu hadha al rawahu al-imam fi al so handadi fi wí fún ni wípé àwọn olùtajà olùrajà tàbájọ ń tajà wọn ní àǹfààní kí wọn fúnra wọn ní opportunity àti make choice sókè bóyá nǹkan tó nídìí kan tẹ́ẹ̀sì rẹ̀ ni a tẹ́ẹ̀sì rẹ̀ fúnjọ́ kan jọ́ méjì àbí jọ́ mẹ́ta bóyá nǹkan tó nídìí kí wọ́n gba ìmọ̀ràn sí ni sọ ara sọsọ ẹ fún mi níjọ́ méjì àtijọ́ mẹ́ta tá a fi gba ìmọ̀ràn láàrin àwọn ọjọ́ tí wọ́n bá jọ fẹnu kò lé láàrin ara wọn yìí ọjà wọn ó ti bẹ̀rẹ̀ àmọ́ kò tí ì parí kò tí ì parí yóò máa jẹ́ gẹ́gẹ́ bíi bẹ́ẹ̀rù àlùmọ́àlákò nípa wípé nípìnlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ wípé ó yẹ kí ọjà ká ti fẹnu ẹ̀ jóná láàrin ara wa kó di pé àdìde àmọ́ nígbà tí torí àwọn nǹkan míì tí ó lè máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ fún aláǹfààní wípé àti olùtajà àti olùrajà wọ́n ní àǹfààní kọ́yẹ́pà méjèèjì ni wọ́n ní sókè ẹni tó ń tajà yóò ní mo ti rà àmọ́ yín tẹ́sì rẹ̀ wò títí ọ̀la bóyá twenty four hours ni forty eight hours ni seventy two hours ni àbí kí ẹni tí ó rajà bóyá ẹni tó tajà náà bóyá owó tẹ́ni tó ń mú wá bóyá kì í ṣe owó owó náírà owó dọ́là owó rìẹ́l bóyá mọ́tò ló fi ra nǹkan oko ni àbí nǹkan mi ló fi ra nǹkan oko tó nídìí kó mọ bóun ni nǹkan tó ń ṣiṣẹ́ sí ní ìyẹn tí ó tajà so mọ́mọ́ ibn abdulkadir kẹwà ní sọ pé ní wàlbẹ́rù alàlẹ́kìyárì jaizun so àtẹni tí ń tajà àtẹni tí ń rajà ẹ̀rí àfún aláǹfààní láti béèrè wípé àfún wa ní ọjọ́ díẹ̀ nípẹ́ni ìdábọ́ra báàlì zálíkà àjàlá kọ̀ríban májàmá àkọ́kọ́ ni pé àsìkò tí wọ́n fúnra wọn àkọ́kọ́ náà ń yẹ kó ní màálù mọ̀ ní kéèké pàkà sọ pé ní à ẹ fún mi ní àsìkò díẹ̀ kí n fi ronú sí àbí kí n fi yẹ̀ wò rárá àsìkò díẹ̀ wákàtí mélòó ọjọ́ mélòó sì nínú tó bá tó wá ajala màálùmán ajala àì màálùmán kọ̀ríba kó jẹ́ tí ó jìnnà ajalun púpọ̀ láti ráàmà ibùdó àbí ìṣẹ́lẹ̀ kan ní pé ní ìlàmà tó sábàrò sí pílíkà sẹ́là ní irú àsìkò tí ó tó láti tẹ́sì irú ọjà bẹ́ẹ̀ bóyá tó ra mọ́tò ni ọjọ́ mélòó wákàtí mélòó ọjọ́ mélòó ni ó tó fẹ́ tó ra mọ́tò láti yẹ̀ wò láti tẹ́sì láti wà lọ wà bọ̀ so bó la sẹ́mi eléyìí á bi àwọn tí wọ́n ń tajà àádá tó tó jáàrù alẹ́bínà yòtàjìrú na sí bẹ́ẹ̀ àìsí ẹ̀sẹ̀ yàrá àwọn aláàbẹ̀ lọ́wọ́ pẹ̀tọ́ ẹ̀yin tẹ́ ń ta mọ́tò bí ẹ bá fẹ́ ra mọ́tò lọ́dọ̀ yín bí ijọ́ mélòó ni ẹ lè máa ń fún un dà pé yóò fi tẹ̀sí mọ́tò tó áádà gbọ́dọ̀ jẹ́ àṣà ìdá fíìmù common uh, practice láàrin àwọn olùṣòwò àti olùrajà àti olùta mọ́tò fún àpèjúwe ẹ pé ní má tó tábàrú fíhì mísòlù sílíkẹ àṣìlà nínú àṣìlà lọjà ara, a rà òní kọmọdítì òní gúúsù tó àkọ́kọ́ nu pé ní ìdàbọ̀rà báàlì zálíkà ájálán àti màálùmọ́n kọ̀rìbà kí ọmọdà ọjọ́ tí wọ́n fi kalẹ̀ kama kó sì máa pọ̀ bóò láti máa pípọ̀ rẹ̀ pẹ̀lú yìí ó ní ṣe pẹ̀lú nǹkan méjì irú ọjà tá a ra ohun tàbá fẹ́ tẹ̀sí ẹ̀ pẹ́pẹ́rẹ́ àkọ́mi níjọ́ ohun bó na ti máa ń tẹ̀sí ràkúnmí pé ó ti ní gbèdéke wípé distance báyìí tó bá fi lè rin hundred metre sápèjúwe àbí five hundred metre sápèjúwe àbí one kilometer sápèjúwe ó ti tó báyà bá ti máa ń ta ràkúnmí nù báyà bá ti máa ń ta ẹ̀sìn nù báyà bá ti máa ń ta kẹ́tẹ́kẹ́tẹ́ nù lónìí abẹ́rẹ́ pẹ̀ntẹ́ ń ta mọ́tò sí ọjọ́ ẹ máa fi ń tẹ̀sí rẹ̀ ni àbí wákàtí àbí kìlómítà nǹkan àti àpá ọjọ́ bá ní ọjọ́ kan kápẹ́ kìlómítà bá ní ní kìlómítà báyìí òjì ńlá wa gbé ilé láwọn ẹgbẹ́ pé ẹni tó bá fẹ́ rajà ẹgbẹ́ pé tó ẹ fún mi láǹfààní kí n yẹ mọ́tò yìí wò fún yọ kìlómítà báyìí àbí fún yọ ọjọ́ báyìí wọ́n pe ni ìlà máa tó tábàrò fíhí tílíkà sílà ìnínú àó máa tẹ̀kúnù fíhí àlùmọ̀ṣòrọ̀ alẹ́má lóyún àti ká lóyún pé ní ah, ọjà yìí ẹ̀kẹ́ tó ń fẹ́ tẹ̀sì rẹ̀ mọ́ra níwájú kọ́ńsọ́ọ̀tì àwọn kan bíi kéèyàn ó ra ilẹ̀ nísìn àwọn ẹni pé ẹni tá a jọ ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ àti àgbè pé ẹni tí ó talẹ̀ ó ti gbà yí pé ní òun ó talẹ̀ fún ẹni tí ó ra ẹni tí ó ra gbà pé ní ó ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn ni kò a ti parí òwò a ti parí ìdúnadúrà àmọ́ ẹni tí ó ra ilẹ̀ sọ pé ní ẹ fún ní àǹfààní láti lọ rí lọ́ọ̀yà òun fún àpèjúwe láti lọ rí lọ́ọ̀yà òun fún àpèjúwe so irú eléyìí òun òun náà á sọ á wo àṣà àti ìṣe àwọn tí wọ́n ń ṣe irú òun bẹ́ẹ̀ àwọn tá ń ta ilẹ̀ níjọ́ mẹ́rin lẹ́ máa ń fún ẹni tó bá bára ilẹ̀ tó lóun nídìí kó ń lọ gba ìmọ̀ràn àwọn kan bóyá mọ̀ràn lọ́ọ̀yà ni bóyá mọ̀ràn òbí ẹ̀ ni bóyá mọ̀ràn ìyàwó ẹ̀ ni bóyá mọ̀ràn ọkọ ẹ̀ ló fẹ́ gbà ni so à ń gbà pé ọjọ́ mélòó àbí bò náà sì máa ń ṣe é so ó lè jẹ́ pé ní ìdọ́fẹ́ gbà màrà lórí rẹ̀ bóyá price ń gbà ọkọ̀ yìí wọ́n tà fún mi ìbáyìí ni wọ́n tà àbí wọ́n ta iye plot ilẹ̀ báyìí fún mi plot kọ̀ọ̀kan wọ́n tà ní five hundred thousand naira fàpèjúwe ibi tí báyìí ló wà ibi tó wà àwọn ẹ̀yìn ló bọ́ sí àmọ́ ní tó ta fún mi jẹ́ pé ní ẹ̀yìn ló tó bọ́ sí yìí sẹ́yìn orí power line ló kọjá lọ yìí ni power line yìí owó ni tó bá ti wájú àbẹ́ẹ̀ rí pé ní ibi tẹ́ ń wo lọ́wọ́ káwọn ìbẹ̀rẹ̀ federal government gbogbo irú yìí ó láìkílẹ̀ kí ẹni tí ó rà kọ́ ni pé òun fẹ́ béèrè màrán bóyá eh, validity ìwé tó fẹ́ lè béèrè ní láǹtì ni pàpẹ́lẹ̀ bá ni bóyá iye owó tó rà á ni bóyá ó pọ̀ ni bóyá ó kéré ni bóyá kó kọ̀ntínú ni bóyá kó má kọ̀ntínú ni so àwọn eléyìí ni mọ̀ṣúra so àwọn eléyìí òun ni ṣẹ̀ríà fún aláyè pé ni tá à ń bá ń tajà tá à ń rajà àní àǹfààní rẹ̀ àní àǹfààní rẹ̀ ẹ̀pẹ́ ní àkànní kó kalẹ̀ tó sábà tẹ̀lé kó kalẹ̀ tó sì fa ìparí ọjà tá a ti túká ọjà ń ti ó ti dọjà nù o ní ìbá tó wá kábàámà lẹ́yìn rẹ̀ tó tún fẹ́ dá nǹkan padà yóò tó ń bẹ̀rẹ̀ òwò míì yìí là ń pè ní ìkọ́là ìkọ́là is a, a, a, contract on its own contract ló ná láti cancel láti repeal previous concluded contract òbí ò bá ti ní ẹ̀ májàmú pé tọ̀ nítorí mo rà yìí o n bá gbé ilé tán bá ní òòdà ń dá padà o ń dá padà o tí ò bá tilẹ̀ wí bẹ́ẹ̀ tó kàn rà tó gbé kóun ṣọ́ọ̀bù tó sì gbé délé káàdì tó ní pé kò dáa má tó bá padà sọ́dọ̀ ní tó àǹfà àti tajà àti pàtà àti rajà ẹni tó ta ọjà kò sí lọ́ńdà kò pa dáadáa fún kó gba ọjà bẹ́ẹ̀ mọ́ so màtí ò ti dáadáa láàrin àwọn tó ń bọ̀ tó sọ fún mi pé tọ̀ ọjà tí mo rà yìí jẹnẹrétọ̀ ni mo rà jẹnẹrétọ̀ yìí ẹnjìníà mi kò ráyè wá èyí lè gbé banlé nìsín àbáwọn kọmitì mọ́sálásí wa ọ̀nà ni àwa ara wa tá a bá délé a gbé ẹnjìn yìí fún kọmitì mọ́sálásí táwọn bá ní pé mashallah tabarakallah kọ́dà ẹnjìn tó dáa ni jẹnẹrétọ̀ tó dáa ni ẹ̀ẹ́nìrí wa mọ́ àti pé àti ra ẹnjìn nù so àwọn bèrè pẹ̀tọ̀ títí gbòǹkà retí yín dáa kí ló ní òní thursday ọ̀la ní friday tẹ́ ẹ̀ bá ti rí wa títí aago mẹ́jọ àárọ̀ àbí títí ìtàpéjúwe two níjọ saturday àti pé ní àtìrà ọjà náà so àjẹ́ pé láàrin òní thursday friday àárọ̀ saturday títí di aago méjì ọ̀sán saturday so ọjà ń sì wà ní in between inconclusive inconclusive ọjà ni torí pé ó likely kí ẹni tí ó rajà kó dáa padà tó bá dáa padà àti gbé ẹ́ńjìn máa kọ̀mìtì o wọ́n ní pé ìwé léyìí kọ́ làwọn rán wa àbí wọ́n ní pé ó ní ààyè báyìí báyìí tó ẹni tó tà á ná yóò yẹ̀ ẹ́ wò àpá àti kàńjọ́ ní wípé ẹni tó rajà wọn bá dájà ń padà tí ó ta náà ó yẹ ẹ wò láti mọ̀ pé ǹjẹ́ ìbọn ṣe bóun ṣe gbé fún lọ́wọ́ àbí kò sí bẹ́ẹ̀ ìgbà pé ní àléébù ti ń bẹ lára ọjà yìí tá kọ̀ǹpìlì tó ti wà lára ọjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó rà ni àti pé ní wọ́n dá ọjà ń padà ọ̀tọ́ wáyé pé ní àlébùmí ti tún ṣẹlẹ̀ nígbà tá à ń gbé lọ bí a kan ló ha ilé epo rẹ̀ ni àbí kìíní kan kọ́ kìíní kan kan níbẹ̀ ẹni tó ń tanà lọ́pọ̀ tọ̀ òun ó gbà padà àmọ́ nǹkan tó ti kándẹ̀ yìí ẹ̀yìn náà ẹ̀ tún ṣe àbẹ́ ẹ̀sán wo táwọn fẹ́ ra nǹkan mi tó eléyìí wọ́n ṣe ní láàrin ara wa. àkọ́là wàláyà jújù ànákúdú filkhiyar ní pé láyà jùzù ìṣòrọ́tù nàkìdì tó pé bẹ́ẹ̀ khiyar bá ní kò tọ́ kí ẹgbẹ́tọ̀ ọ̀dà kò burú àágbà kẹgbẹ́ lọ pẹ̀lú ìkọ̀ǹdíṣàn wípé ní ẹ̀ẹ́sànwó ìkọ̀ǹdíṣàn wípé ní ẹ̀ẹ́sànwó ìtẹ́gbẹ́ lọ́lọ́tọ̀ ẹ̀ẹ́sì lè tẹ́sí àmẹ́sànwó ẹ̀ẹ́sànwó yẹn kalẹ̀ ìṣàrùtù wọn ni pé máàmù ibùdó àbíbẹ́rẹ́ kẹwàá ni pé ní ẹ̀kọ́ tọ́ tó ìjọ ìjọ ìjọ padà tọ́ padà sàlàyé ẹ̀ nísìnyí ṣáàlà ìran ọjà kínní nù ìran ọjà ẹlẹ́ẹ̀kejì wà láti àwọn ọjà ti sàlàsì àwọn ọjà sàlàsì òun náà ó fara pẹ́ ó fara pẹ́ bẹ́ẹ̀ o alkhiyar àwọn ọjà ti sàlàsì níjọ́un òun ni àpèjúwe tá a máa mú wá fún mi wípé ẹni ra rọ̀kíkù tó ra ẹrú tó ní pé òun ra ẹrú yìí o àmọ́ àwọn lè wáyé pé níjọ́ wọn máa ń fẹ́ ru ṣiṣẹ́ ni so àwọn ò mú un lọ oko àwọn ò fi wo iṣẹ́ rẹ̀ sí kì í ṣẹ́ nìkan wọ́n fi ṣiṣẹ́ sí wọ́n wo bí ṣe ń jẹun sí tó bá lè kọ́gba ebè láàrin wákàtí kan bọ̀tí yóò jẹun pẹ́rẹ́gì gàrí méjì ìlú wọn ta pẹ́rẹ́gì gàrí ìlú láàrin nínú oko so ẹ̀sán ẹ̀sán ra ṣúgà sí fún àti kúlíkúlí ẹ̀. <laughs> Hmm so yíyún wípé wọ́n ní pé kò tọ́ káyé ká ṣe kí wọ́n ṣe kọ́ndíṣìn àwọn ọ̀dọ̀ àwọn tọ́ ọ̀sìn pé wọn ò ní ṣe májẹ̀mú pé àfikẹ́ sanwó kalẹ̀ gẹ́gẹ́ bí nàìjíríà èdè kẹrà wá ní oṣù tó òun náà wá ní ìjọ mélòó ni òun náà gbọ́dọ̀ ìdàbọ́ra bá làhú ájálán màálù máa ń bá iná kọ̀ọ̀tẹ́ kọ̀ọ̀rẹ́ ìbà ájálà tá a mọ̀ sí oṣù ní jìnnà bákan náà nínú ẹlẹ́kẹta wàlá fi àlùmùwàbọ̀ àti bẹ́ẹ̀ náà ni àlàmà àlùmùwàbọ̀ àlàmà tó àlùmùwàbọ̀ ìṣáàrí rẹ pé ni wàhíyà á ń tó kọ́fà járí àlàálíyà ẹrú ẹrúbìnrin tó bá ní ẹrúbìnrin nínú wáyé pé ní ẹrú ó kàn ń lò fún iṣẹ́ ni ń lò fún iṣẹ́ lásán ni tòtò bá wá ta mùwàbọ̀ àmì pẹ̀tọ̀ ẹni tí ń tán ń lò àbí wáyé pé ní kéré pé mùwàbọ̀ àtẹ̀lé pé fún iṣẹ́ tata irú tó pé ní mílíkù yẹmí ni ntí ọkùnrin lè fẹ́ lára mílíkù yẹmí ni ó ń ṣe so ìwé eléyìí náà tó bá ta fún pé ọ̀ ń ta ẹ̀rú yìí láyà jòzù ọba ìwé eléyìí kò sáré tó fáwọn olè tẹ́sì ẹ̀rú kò ní tẹ́sì tó tẹ́bi ìwápẹ̀ ní eléyìí láyà jòzù kò sí àwọn olè fi ṣiṣẹ́ kò sí láì sí níbi àwọn eléyìí kọ́ọ̀là tó gbogbo mẹ́ta yìí bẹ́ẹ̀ òkèèyà alahunda salasa yìí ni pé ọjọ́ mẹ́ta tàbí bẹ́ẹ̀ olùmọ̀wádọ́ kí ló dé tí nàìjíríà kẹwàá ní tó ń tòkọ́ rí pé nígbẹ̀hún ní ní lásìkò ẹ̀ píríọ̀dù tí wọ́n fi fúnra wọn ní àǹfààní àǹfààní àti yẹ̀ẹ́wò àti àbí àti dàmọ̀ràn irú ọbẹ̀ òun irú akẹ́dùn yẹ́jírí áó yàtàrọ́ dàdù bẹ́ẹ̀ nà káwọn nìyí tàmàníyà بين كونه بيعا وبين كونه سلفيا سلفيا yìí pé ṣé ọjà ni àbí ayánilówó torí pé dójójó bẹ́ẹ̀ ni pé ta ni bófì jẹnẹrétọ̀ ta ni pé a gbé lọ ta ni pé a tẹ sàbá lè fi àwọn nǹkan a lè fi àwọn nǹkan ìgbà tá a sì ti tá a sì parí ẹ̀hún jẹnẹrétọ̀ ni tí ó wà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ rà àwọn potential buyers tí wọ́n fẹ́ rà ó wà lọ́wọ́ wọn àmánà ni wọ́n àmínú àmínú tí wọ́n pè ní àmínú ni yẹ́dù rẹ̀ yẹ́dù àmánà tó ọwọ́ rẹ̀ kì í ṣe ọwọ́ tí tí nǹkan bá bàjẹ́ tí a sọ pé ní ọ̀sán tó láti rògbò àmínú ṣẹ̀dá ni pé ní alẹ́rìí ọ̀bùdọ̀ máàlà gẹ́rì yìí bí ìvìnì ẹ̀ ń tẹ́ pé ní owó ẹlòmíì bọ́ sọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda. وهذا الإذن إما أن يكون إذنا شرعيا ẹgbẹ́ ṣẹ̀ríà ló fún ní lóní kó gbà nǹkan ṣẹ̀ríà kankan pé ya àmínú ni ó gbà gẹ́gẹ́ bí wàlẹ́ yóò lè fi ẹni tó ń ṣàmójútó ọmọ òrukàn tó ọmọ òrukàn ṣẹ̀ríà ọ̀ndà òfin ṣẹ̀ríà ní fi ọ̀pẹ́rẹ́tì yìí pé owó yìí ọmọ òrukàn owó ọmọ òrukàn wà lọ́ndà ẹ̀ẹ́. Eh, lọ́ndà ìṣọ́ rẹ̀ lọ́ndà àkàtà lọ́ndà agbára rẹ̀. èyí tó jẹ́ ti ìdínú báṣárí ẹ̀kọ́ ọmọ ìdíyàn ní òsè ìkéyàn yáyà náà nǹkan nísìn àbí kí ẹ̀mọ̀ bọ́rábà ẹni tí a gbà síṣẹ́ pé kó mọ bá wà ní tajà kó mọ bá wà ní ṣòwò ní ṣọ́ọ̀bù àmínú ni ìjẹ́rí àkà fún àmínú ni ìjẹ́rí àkà àwọn olóyìn kan so now ẹni tí ó wá gbé jẹ́ẹ̀rì lọ abẹni tó ra mọ́tò abẹni tó ra ilẹ̀ tó ní kóun fẹ́ lọ fi ìwé ilẹ̀ wọn hàn lọ́ọ̀yà òun so gbélé yẹn kó wà lọ́ndà bẹ́ẹ̀ òkèèyà rún wà lọ́ndà wọn ti sàlàyà wà ìdùnnú so ẹni tó ra ẹṣin ẹni tó ra kẹ́tẹ́kẹ́tẹ́ ní káwọn fẹ́ lọ fẹ́sìn rẹ̀ àwọn wọ̀nyí nísìn ní àsìkò tí ìkíni ìtura lọ́ndà ẹni tó ń ráhùn ó wà lọ́ndà rẹ̀ gẹ́gẹ́ bí bàtà ṣé ẹ àtàfún ni àbí aya ní kó máa gbé e lọ ìrìn tí ó lò ní ìsìn tí ó tẹ́sí mọ́tò yóò sá gun mọ́tò ni yóò wà mọ́tò ni pàtí ń lòun akọ̀ǹdé àìpé ní sálàfù nígbà tó tó yá nǹkan ọ̀tọ̀ yá lò ní so àti ilé ìfọ̀ wípé ní bẹ́ẹ̀rù ni àti ilé ìfọ̀ wípé ní àti ilé ìfọ̀ wípé ní sálàfù ni àgbáyébẹ́ ni ó yá ni so ìdí tó fi ń fẹ́ pé kó gba nǹkan kan lórí rẹ̀ náà ni. ó fẹ́ jọ bẹ́ẹ̀rù ọ̀rọ̀bọ̀n bẹ́ẹ̀rù ọ̀rọ̀bọ̀n ni ká fẹ́ rajà a fẹ́ ra ọjà nísìn a ní pé a fẹ́ ra táàpù yìí ṣùgbọ́n yá táàpù yóò mú wa lójú bọ̀tọ̀ owó tí ń bẹ lọ́dọ̀ wa lápò wájọ́ náà lásìkò kò tí ì tó àtúntò fún àtìlè sọ fún nítorí pé ọjà ìjà mo fẹ́ ra mo bá a kalẹ̀ o kò sí olùtajà tí ó sọ pé ní ẹ bá a kalẹ̀ tó bá ilé pẹ̀yìndà tó ẹ pàdé ẹnì kan lẹ́nu ọ̀nà tó ń wọlé tó bá mú ẹni tí ó tajà ní ta but láti show interest àti intention seriousness ìwà tá a fẹ́ rà á ní pé kì ọjà èlò ni ìyẹn bá ń tọ́ àmọ́ rà àmọ́ owó tí ń bẹ lápò mi nísìnyí kò tó bẹ́ẹ̀ five thousand naira ni ọ̀rọ̀bọ̀n àbí wọn kò ṣe bẹ́ẹ̀ ẹ̀ eh, aago ọwọ́ mi yìí ni ọ̀rọ̀bọ̀n àbí kò ṣe bẹ́ẹ̀ kankan níbẹ̀ lọ́wọ́ wa òun ni tí ó máa jẹ́ material value àwọn àgbẹ̀ e fún ẹni tí ń tajà èmi tajà yìí pé eh, tá a bá padà dé eh, eléyìí ohun bákan méjì ni inú ká wá dé ká dé àníkótó àti dá fẹ́ ra ọjà yìí sáfẹ́ ní owó tá a sàkalẹ̀ ní ẹ̀káàfù yìí ó bá wọ́ọ̀sì one hundred and fifty thousand naira owó títí ń bẹ lọ́wọ́ ta ní ká fi show mm-hmm. interest yìí five thousand ní àfún ẹni dínkàjà twenty five thousand ní so ṣàkàbà ní hold yẹ tọba ntí ó tàyà pé òun hold yẹ fún iye wákàtí báyìí ni o bẹ́ẹ̀ lómi bá dé bóyá láàárọ̀ eight o'clock náà sọ pé tẹ́lẹ̀ mi báyìí lè dé ní four o'clock ẹ̀ bá ti padà wá òun ó ta o so ó wá dé before àsìkò ó dé ní ten lápèjúwe so tó bá kó dé ó ní èló mo fún ilé ẹ̀kan five thousand èló ní gbogbo one hundred and fifty yóò kó one hundred and forty five thousand naira èyí ò ń tọ́ ok àbí ó jẹ́ opposite nígbà tí ó di four tó ń tọ̀ ń dá ẹni tí ó tajà ò mọ́ so òun ta ọ̀rọ̀ jáde ẹni dé báyìí ń tábùdà pàtẹ́ ní four ni àgbọn ló bẹ ló ń bẹ ní twenty five so five thousand naira ni yé ń tọ́ àmọ́ ọ̀rọ̀bọ̀n tí ò sọ ni wípé ká ní wípé ní owó nì tí n bá padà wá hádà ọ̀rọ̀bọ̀n tó ta tó fi ilẹ̀ hùn yóò máa jẹ juz'un min sẹ́ńrì àmì min sámánì sílá yóò máa jẹ ara owó ọjà tí mo rà àmọ́ tí ìbá ti padà wá mọ́ ọ̀húwá lákà wọ̀sílà ẹni tó fẹ́ rajà ó sọ fún ẹni tó fẹ́ tajà fún báńkì hmm. yóò tọ́ yóò tọ́ láàbù lówó rẹ̀ láì tó fọ́ gbà nǹkan eh, kan. láì tó fọ́ gbà nǹkan kan bẹ́ẹ̀ dẹ̀ sinmi apọ́sìtì náà tọ́ kẹ́ni tó tajà ní pẹ́tọ̀ owó tí a fi dúró kalẹ̀ yìí ẹ fi show kò sí láàárọ̀ owó ọjà o tẹ bá dé ẹ san one six thousand naira nàtìdán eléyìí náà tọ́ èyí tí ò sọnù àrùbọ̀n ọ̀nà tó nípa yìí pé ní bẹ́ẹ̀ òṣèyà lásìkò ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti sọ ẹ̀dá kò sí conclude àti ìmọ̀ ǹjẹ́ wọn ò rà àbí wọn ò rà pé àbí wọn pé ní kò sọ kó wọn sì mọ́jà mú pé ní ẹ̀ sanwó kankan lẹ̀ tó ẹ̀wọ́ tó láti kankan lẹ̀ ń kò sí lára owó ọjà kò sí lára owó ọjà. kọ́lá wọn náfàkọ́ tó fi dálíkà ókè àwọn nǹkan tá a ta wọn láwọn àsìkò yìí bóyá bẹ́ẹ̀ òkè yáàrì ni ọjà tá a tà lásìkò tá a sì fúnra wa ní àsìkò àbí àǹfààní pé ká tẹ̀sí rẹ̀ pé a ní ká ẹni tí ó tẹ̀sí ọkọ̀ tó rìn one hundred tó rìn pápẹ́júwe ten kilo ten kilometres ilé fi tẹ̀sí ẹ lọ àti àti àbí yóò wò níjọ́ méjì àbí mẹ́ta àbí owó jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà fakọ́tù mẹ́ńtẹ́nánsì ẹ̀rẹ́ mẹ́ńtẹ́nánsì irú nǹkan báwọn ẹni tí ń tà ní ọ̀ràn ẹ̀ ló wà ọrùn rẹ̀ ló wà òní ò rẹ̀ kó sí so maintenance ní fi válíkà ayé gbogbo nǹkan sàkàlẹ̀ bẹ́ẹ̀ òsè yára ni wọ́n rẹ̀ tàlátà ní àti bẹ́ẹ̀ ò àlùmọ́ọ́bọ̀ àti tí ó tà ní òní. wàkàdálìkùn àbọ̀mánù àlùbáàì tí nǹkan kan àìṣẹlẹ̀ sí àwọn nǹkan o pé wọ́n á lọ nísìn wọ́n ń tẹ̀sí ọkọ̀ lọ ọkọ̀ ta ni pé yóò kọ́va afẹ́fẹ́ ní fifty kilo afẹ́fẹ́ ní ten kilo àwa rin eh, one kilo àbí arin ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ ẹ̀kọ́ bá takú àásì bọ́nẹ̀tì rẹ̀ kò sómi ńbẹ̀ mọ́ àásì bọ́nẹ̀tì rẹ̀ kò sómi ńbẹ̀ bọ̀ máa nù tó ẹni tó nìkan níwà wọ̀n níwà wọ̀n ẹni tó tà ẹ̀bùkọ́ sílẹ̀ máa ń zálá ti sí bọ̀mánìyà ọ̀ní òní torí pé ara nǹkan tí ẹni tó fẹ́ ra fẹ́ tẹ̀sí náà nìyí ó ì ti rí àtọ àtẹkẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n ń ta mọ́tò àwọn míì tó wọn tí wọ́n fẹ́ ta mọ́tò ó kùn ún ọ̀dà tí wọ́n fi kùn ún kì í ṣe ọ̀dà gidi ọ̀dà tẹ́tí tẹ́yìn bá tẹ́ ẹ bá rí tó bá pẹ́ lórí bá wọn jù gan yóò padà fèdì yóò padà fèdì wọ́n sì ní àwọn ọ́ìlì tí wọ́n máa ń rọ sí ẹ̀pẹ́ tẹ́ bá rọ sí báyìí tẹ́ bá kíìkì ọkọ̀ tí wọ́n bá ti gbọ́ pé àtúbà ti kíìkì ọkọ̀ fáwọn òṣàlẹ́sà rẹ̀ tí wọ́n ti ń kàn mí ẹ́ńjìn bẹ́ẹ̀ nú ẹ̀ nù àbí tó bá rí fẹ̀ hmm, kò ní fẹ́ sí àwọn ọ̀lẹ́ kan yẹ pé ní tán bá rọ sí láàrin thirteen days àwọn ọjọ́ péréte kan yóò máa ká mi ní yóò dún dáadáa kò sí ní fẹ́ sí ọ̀tọ́ báyìí lè rin iye kìlómítà sí kan báyìí ọ̀sẹ̀ sáyà èyí bẹ̀rẹ̀ sí máa ṣẹ́fín bẹ́ẹ̀ ju ọ́ìlì bẹ́ẹ̀ ra ọ́ìlì míì tó dáa jù bẹ́ẹ̀ lọ sí ọ̀ ṣe ti pẹ́ńjì wọn ó dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dáa wọ́n kàn tẹ́ bẹ́ẹ̀ ni tó wẹ́rà nǹkan tí ẹni tí yóò wíṣẹ nù fáì àtàrí eléyìí wọn ni wà ìnàmá ìyòtàwá báwù ilẹ̀ ìsìmọ̀rọ̀ àlùjáàrí àtúlẹ̀tì ilẹ̀ ìsìmọ̀rọ̀ ẹni tó bá wá ra járíà ni pé arúbìnrin arúbìnrin níjọ́ tí arúbìnrin bẹ léyìí ànígbà tó kọ́lá torí kò sí má so àwọn láti ṣe ìsìbúráwò rẹ̀ ìsìbúráwò òun náà ló equivalent ló ṣe ló àbí ló ṣe déédéé àìdá tòun náà àwọn àǹfààní ẹ̀dá nígbà tó wà fáàtì nàbí nígbà tó pàlákù ní wípé kó tó di pé ní obìnrin yóò ní ọkọ míì ká ascertain wípé ó kò lóyún fún ọkọ rẹ̀ ti tàkọ́kọ́ so ẹrú obìnrin wà ní pé ní ẹ̀dá istibráwò ni a pè sí ascertain yìí pé ní womb ẹ̀ so irú ẹrú méjì ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àlùjáàrú lẹ́tẹ̀lẹ̀ fìrọ́ọ̀ṣì yìí ni pé ẹrú tí wọ́n wà fún fìrọ́ọ̀ṣì fi aglabu lọ́dọ̀ olówó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alẹ́tì akọ́rọ̀ báyìí òbí wákè ìhà kì í ṣe wípé ní olùfẹ́rọ́ọ̀ṣì ni but ẹni tí ó tàbí pé ní àwọn ti ní connection rí ìwé àwọn méjèèjì wọn láti ṣe ṣíṣe ìbúrọ́wò wọn kó tó di pé wọn ó tà wà íńtánẹ́ẹ̀tì wákṣán kọ́ra bóyá pé ní ẹrúbìnrin kiri kí wọ́n ẹrú tó ń lò fún ẹ̀tọ́ ń lò fún ṣẹ́dímánì yíyún àti kárí rẹ̀ wàlá tàjúzù bàrọ̀ àtò nínú ìhàmúlò ǹjẹ́ ẹni tí wàá ta irú ìdúró sọ pé nítọ̀ òun tí irú ìbátákó bá lóyún so òun ò ní responsible fún òun fàpèjúwe bàrọ̀ àtò ìhàmúlò so wọ́n ní pé ìyíhùn kò tọ́ ẹni tí ó ta irú kò gbọdọ̀ sọ pé irú yìí kò lóyún kò lóyún kò tí ò bá sọ tí wọ́n padà mọ̀ ẹ̀ẹ́ yóò ní ẹni tó ra yóò ní àṣeyárò àfọ́gbìgbìláì ó lè dá a padà ẹ̀sìn àìbù ni kí ẹ̀rú ọ̀bìnrin lóyún torí pé òun jẹ́ kó rí iṣẹ́ ṣe. wọ́n ní pé ilá hamlin zọ̀hírọ̀ àyàfẹ́ pé ní oyún bá tìyàn pé òní di so kí ẹni tó bá ra bẹ́ẹ̀ àyàfẹ́ ni òun náà ti mọ̀ orúkọ gúnlẹ̀ kó tó gbìn ẹ̀ pàṣẹ. wàlùbárọ̀ àtòfin rọ̀kíkì jà ìzà tún ẹ̀rú ọkùnrin ẹrú ọkùnrin kò tí ẹni tí ó rà tó bá ẹni tí ó tó ta tó bá rẹ pé ní tọ̀ òun gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọkọ̀ òun ò ní responsible fún o òun fẹ́ responsible fún o nígbà tí gbẹ́rù kẹwàá ń rárí pé ní ó tọ́ ó tọ́ wọ́n ti níbi kí ni mímá lámìyá lámìlbà ẹ̀rọ ọkọ̀ ẹ̀fẹ́ ní nǹkan tí ẹ̀rọ ẹ̀ tó ta náà ò mà ò náà ò mà fún àpèjúwe àpèjúwe tó lè jẹ́ nísìnyí pé èèyàn fẹ́ ta mọ́tò nísìnyí ní pẹ́tọ̀ òun gbogbo tó bá ṣẹlẹ̀ sí mọ́tò yìí ní ẹ̀dífẹ́tì ní ààyè ní àléébù òun ò ní rẹ̀sponsible fún o ẹni pé ó tọ́ ọ̀sán pé ní nǹkan kó jẹ́ pé ní nǹkan tí báyọ̀ ń ò mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ń ṣẹlẹ̀ sí kò jẹ́ pé ní ìtọ́ mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò lè kò ní exonerate ara rẹ̀ kò níbi responsibility. قال رحمه الله ولا يفرق بين الأم وولدها ولا يفرق أي لا يجوز أن يفرق بين الأم وولدها bí a bá fẹ́ ta níjọ́ nǹkan ta irú èèyàn gbọ́dọ̀ ẹrú wọn ti bímọ ẹrúbìnrin ti bímọ a gbọ́dọ̀ wá ta bẹ́ẹ̀ ni ọ̀sán bẹ́ẹ̀ ni omi wà lábẹ́ hàn pé ẹrú obìnrin àti ọmọ rẹ̀ báàbá ta ǹjẹ́ ẹnìkan àdìgbò rà méjèèjì tí wàá gbọ́dọ̀ ta ẹrú fún zaidu káwá ra káta àmọ́ fún amúrò tó rìnà òyà yìí then èyí tí ò tọ́ mínà nasabi láàmínà rọ̀bọ̀ à ẹ pé ní ó ń mú bí ni òun ló lóyún òun ló pé ní ó ń mú fi rọ̀bọ̀ à ní ìyẹn ń ètò ó ń mú fi يتركوه آه. هو أصلا آه، الفراق الذي بين الأم آه، المرضع والولد الرضيع من آتني في نسبه لا يفرق ورد في ذلك الحديث لا يفرق بس لا مثل تبقى فرق بين يا كما لأن لا كما كما بسواني يبدو سوكي لا يعني لا يعني في البيت Hata yẹsùn yọrọ ni pẹtùkì tí ó fi Kwa ní ẹnu ọmú tó bá tajà lẹ́nu ọmọngbà náà kò kò sí láìsí túmọ̀ sí pé ní maslaha ọmọ oníṣàárì òun wò àti pé ìwọ ni pé kán kán sùn fún láàrin wọn òtórí wípé ní ọmọ tí ò tí ì já lẹ́nu ọmú ó sì so hata iye pé ìdíra tó fi di pé ó dàgbà tó mú mú tí òbí pé ó ń rọ yín so àwọn náà àwọn máa ń rọ yín nígbà tí wọ́n mú mú náà ní láàrin ọdún méjì náà ní máa ní máa hu yín àfikún tó bá yọ ká dàfikún wọ́n lè farakọ kó tó dàfikún wọ́n lè farakọ rẹ̀. then qawlu ibn abi zayd rahimahullah al-qayrawani rahimahullah yìí pé ní bayna al-ummi waladihi fa wa kayfa bayna al-abi waladihi eléyìí pé ọmọ ò nídìí bàbá rẹ̀ wàkọ́ọ̀là ìyàkọ́wọ́lé láyàjú lábẹ́ni lọ́wọ́lábí wà ómì yìí lábẹ́ni lọ́wọ́lábí wà àbí látàkù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà wọ́n. wàkúlù bẹ́ẹ̀ ń ntàhẹ́ nà mìíràn rẹ̀ tó irú eléyìí níta lè fi wé ní ìsìn ìpínlẹ̀ ayò farakọ̀ bẹ́ẹ̀ náà ómì wà wọ́lábí yá ìpín tí wọn bá ta ẹran ẹ̀rẹ́ pé ní ọmọ ẹran náà rẹ̀ bí ìpín bá ta ìyá rẹ̀ tọ́jú yẹn bá tàyà rẹ̀ fún kúmọ̀ pé ní òun ra ọmọ náà títí tó fi pé ní ọmọ ọdún tẹ̀bí àdó fi ó ti lè dá dúró fúnra rẹ̀. فكل بيع فاسد فضمانه من البائع láì pé masala mi omi ibn abi zayd sọ̀rọ̀ wa ni ó tún fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ òun àwọn tó lọ náà ni lọ́ndà bẹ́ẹ̀ wò kìyàr bẹ́ẹ̀ wò kìyàr bẹ́ẹ̀ wò al-umda thalatha àti al-muwada àtàwọn ìdájọ́ tí tó tún rọ̀ mọ́ uh, ọjà tí tààtà láàrin àwọn àsopọ̀ tí a ní pé a fi yẹ nǹkan wo ẹni tí ó ń tajà lónìí so owó ọjà tẹ́kọ̀ọ́ bá ti san ẹni tí ó rajà òun lónìí tí nǹkan kan bá padà ṣẹlẹ̀ àbí tí ẹni tó ní kó ń lọ gba ìmọ̀ràn tó bá padà dé tó ní pé ìmọ̀ràn tó ń gbà ní pé wọ́n ní kó ń má ra ru ọkọ̀ yìí bóyá ọ́ndà eh, ló rà ní ọdún náà wọ́n pé òun ti fi lọ ọ́n kò máa ra ọ́ndà tòótà ní kí òun ó rà tó láàrin píríọ̀dù owó tí ó san òun ló ní rẹ̀ ọkọ̀ ẹni tí tó tó tó ta ọkọ̀ òun ló ọ̀rọ̀ yìí pé ní náfàkọ̀ rẹ̀ ọ̀ràn tó ń tà ló wà bọ̀mánù rẹ̀ èyí ni pé náfàkọ̀ mi fínáǹsì mi àti responsibility àti tó ń ṣe ẹni tí ó tà òun ní ó ní. والله تعالى أعلم بالصواب وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحبه وسلم